Um, mo kí brọ́dà mi Jíbọ́lá Pasuma kú oríire ọjọ́ ìbí òní ẹ̀mí wọn á ṣe púpọ̀ ọdún láyé ihun tẹ́mi fẹ́ ṣe yìí Pasuma ló yẹ kí n ṣe fún ṣùgbọ́n Pasuma tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ṣe rí remembrance náà sábà máa ń ṣe fún àwa akọrin At artist night ìyẹn tá a bá kú ṣùgbọ́n ọlọ́run wá fi sí pírẹsẹ́ńtà lọ́kàn láti celebrate ìkan lára wa ẹ dákun ẹ bá mi pàtẹ́wọ́ fún Mr Sport mo fẹ́ kí Pasuma máa bọ̀ lọ́dọ̀ mi ń bí Táyé Currency máa bọ̀ lọ́dọ̀ mi ń bí àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lókè ẹ máa bọ̀ lọ́dọ̀ mi ń bí ẹ kó bá mi fún Sport. àjọlọ wò ń ta ẹfun ẹfun ẹfun. ohun tí nǹkan ayéfẹ́lẹ́ fi lé Pasuma lọ́wọ́ òun ni kọ́kọ́rọ́ two thousand and sixteen model Venza. Ajibola. bẹ̀rẹ̀ kodo kodo kodo kodo kodo bẹ̀rẹ̀ kodo. ṣe wá. ẹni kí jubọlá fún mi láyè kí n kọrin ó ń dì sọ́ọ̀bù ayéfẹ́lẹ́ kò fẹ́ kí n kọrin ẹni kó ná mi lówó táyé kọrin ẹjọ́ ẹ ná mi lówó. Pasuma kí ló wí. kí máa dá bí ọwọ́ ta sókun ọlọ́run ò ní jẹ́. táyé èèyàn fún yàn lódìdí fẹ́ǹsà lódìdí tó kówó mi fún. ẹjọ ẹ ná mi lówó ẹ bá ṣàánú mi. ẹ mọ̀ kó rí kẹ̀kẹ́ ni mo wà yí fẹ́lẹ́ ẹ̀yin wà lórí ẹsẹ̀ méjèèjì ẹ̀yin mèkì ẹ̀ lójú owó yíbọlá ohun tó lóbùn mi kọ́ àbò ní mú mi mọ́. Àbò ló mú mi mọ́. Ìwọ́lá ó ti Ìwọ́n tó bá wà lùwàlí kà náwó. téèkàn ṣiṣẹ́ bí àgbo tí ó bá sì ń bẹ̀ o òtún bá ń tẹ́ ní báyìí. àlùbáríkà òní ẹ̀jẹ̀ awakọ̀ àlùbáríkà yìí gangan ni táyé ń lò bẹ́ẹ̀ kan ṣiṣẹ́ bí àgbo bí ó bá sì ń bẹ̀ o òtún bá ń tẹ́ ní. Fàṣẹ ènìyànjọ́ òbí ẹ̀ Ajíbọ̀lá ò máa ń dúpẹ́ o. Ọmọ láyé àtàǹfààní. Kòjè lè wà títí dájọ́ èyí. Fèrèjẹ kí wọ́n pè é bí bísú. Sakiru, kọjá ìlú pé màmá fi ẹ̀ àìmọye ewu sí màmá sí làkọjá o. Àmọye òkèlè sí màmá ẹ̀ òlòpọ̀. Sakiru, kò ló ń kà sí màmá ẹ̀ bí ìdánù. Inú oyún bàbá àpàtà ọ̀rọ̀ mi ìbàgbé. Kó o tó ìbá àwọn èèyàn. Màmúlò tọ́jú náà ní ìpín màmá rẹ̀ ń pè ọmọ Àlàbí rẹ̀ ní sáyé. Èmi lọ sọ́jọ́ òbí o, Ṣáídì sọ́ mi, wọ́n láti dé ẹ̀rù ṣọ́. Ẹ kú àdúgbò tì, Àlàbí ní kí n dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ẹ̀yin tó kẹ́ máa lọ nílé olúyọ̀ ooo. Etí fún ẹ̀yin lẹ́ni Pàṣùmá Àlàbí ọ̀gá ńlá ó ní kí n dúpẹ́ pẹ̀lú àdúró ti yọṣọ. aláti débẹ̀ oṣoun ó kù àdúró ti alábí Ajíbọ́lá Pasuma oṣù Saheed sport oṣù yìí náà ó dojú tẹ ẹlẹ́gbọ̀n àgọ́ni oṣù yìí ó dojú tẹ ẹlẹ́gbọ̀n àforí dúpẹ́ ó bá mi dúpẹ́. orin Táyé Olúwarẹ̀ ó ní ìwọ̀n kan fún Paso wípé àtìṣe ń tó ní àmàṣe gbọ́ ọlọ́run o àwọn àtìṣe ń tó ní àmàṣe àforíjì rẹ̀ là ń wá àti fà nábì rẹ̀ ṣàkàṣọ foríjì wà ọlọ́run ọba àtìṣe ń tó ní àmàṣe àforíjì rẹ̀ là ń wá àti fà nábì rẹ̀ ṣàkàṣọ wà á foríjì wà á lọ́wọ́ ọba. Àlàbí Adé aṣeun tó ní amáṣe ọlọ́ọ̀ba awọṣọ tó ní amáwọ̀ arìnrìn tó ní amárìn aláhùn tó ní amálà ṣèbí bẹ́ẹ̀ ni aláhùn tó ní amálà àmú tó ní amámu ajẹun tó ní amájẹ arìnrìn tó ní amárìn wà á foríjì wà ó wà á foríjì wà ó wà wá wá dákun wà á foríjì wà ó ọlọ́run ọba. ẹ̀yin ti jọba ẹ̀yin tá a lù jọ náà fújì ìbá ọmọṣẹ́ lọ́yọ̀ ṣe pátá o ẹ ṣàdúpẹ́. ẹ jẹ́ kí fílì important power sílẹ̀ bàákà ẹ̀ hà lọ́yọ̀ ṣe kúrẹ́ bá so. ẹ jẹ́ kí ríra mi bá so alábí òye rẹ̀ pé Ìbàdàn ò pé bí. bóyá kí n tiẹ̀ national àìsára mi síbàdàn o. bóyá kí n tiẹ̀ national àìsára mi síbàdàn bàṣọ àwọn ti kó ara òní jẹ.